lókè tó sì ń jẹ́ ọlọ́run ràn mí lọ́wọ́ lórí àwọn ọmọ mi ṣàánú mi mo lọ́nu omi mo ké pè ọ́ o mo lọ rí òkè mo ké pè ọlọ́run mo tún wà nínú igbó aginjù báyìí mò ń pè ọ́ láì jẹ láì mu ọjọ́ kẹfà rèé ṣàánú mi mọ́jọ́rọ̀ mi ó dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa yá ayé ti ṣetán láti gbòmídé lójú ẹ. ṣé mo sọ pé ọlọ́wọ́ ò ṣe mí bí mo lọ́lọ́wọ́ ò ṣe mí ní báwa èèyàn là ń ṣe kà. oúnjẹ rẹ rè mọ wàá jẹ kó tó o sùn sọmọ fún ọ̀fẹ́ rún oúnjẹ tútù ẹ wá jẹ o. ìwọ ló lè gbọ́ gbogbo ẹ̀yà bíi abẹ́wọ̀ ayé mi o ẹ̀mí kí mo pa ọmọ tí mo fi ẹ̀wọ̀n wọn kú ní lọ́wọ́. ṣé wàá rí ogun ojúkú ogun Liberia tiraaki pakistan kìí ṣogun o ìtẹ́ dojúkọ yìí ó kọjá world war. ìkúlẹ̀ abiyamọ tó jíṣẹ́ jìyà nítorí ọmọ tó ń jẹ ọmọ wa kò bí ìjòkó lẹ́nu ẹ̀ ayé tó tó ayé tamatiye tí ye. yé ayé o sinima titun ìgbẹ́kùn from calamity to calamity fry pan to fire abiyamọ bímọ mẹ́ta kùsì mẹ́ta rè kílódé ẹlẹ́kọ̀ọ́rùn polówó ikú tantan àrẹ́lù bàbá àjálù sinima titun ìgbẹ́kùn. òkú tó kú kan kì í bá láàyè yé rojọ́ ẹ jẹ́ kí wọ́n lọ sí ẹ̀yẹ ìkànnì fún ọmọ. Ah, ọmọ àlè nìyí tọ́lọ́ọ̀yìn ọ̀bá lè jí ọ̀rẹ́ olúwa mi kó dìde kọ́ wá jóúnjẹ. béèyàn bá dorí àwọn tó bára sinimá tuntun ìgbẹ́kùn tó wò ó yóò gbà pé ayé ń bẹ èèyàn wà. sinimá tuntun ìgbẹ́kùn written produced and directed by kúlẹ̀ afọ́d starring Baba wande bídèmí kò sọ́kọ́ wálé àkórèdé òkun túnráyọ̀ adéoyè kúlẹ̀ afọ́d àyànfẹ́ adéyínká abẹ̀ní agbọ́n ṣọlá ọláìbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá tuntun ìgbẹ́kùn subtitled in english ó ti jáde sórí fèsìdì nìkan marketed and distributed by almaru standard investment movie city ami arena shopping complex Rex Bọ́lájí Òṣòdì Lagos sinimá titun ìgbèkùn gbogbo abiyamọ ayé ẹ ò ní fojú ọmọ yín ẹ sàmí o sinimá titun ìgbèkùn ní kẹ́ẹ̀rà kẹ́ẹ̀wò ó rọ gbogbo wọn pàtó kìtìlẹ̀ ní ẹgbà bẹ́ẹ̀ grab your copy now. What? bí bá fún sàníyàn kọ́kọ́ tó lóhùn òní bá fẹ́ mọ́ lónìí ni wọ́n gbé ewúrẹ́ níjọba mi jẹ́ kó èmi rẹ ní sàníyàn lónìí ni wọ́n gbé ewúrẹ́ níjọba mi jẹ́jẹ́ èmi rẹ ní sàníyàn lónìí ni wọ́n gbé ewúrẹ́. wọ́n gbé ewúrẹ́ o wọ́n gbé ewúrẹ́ àdéhùn. láti tún àdéhùn ikú ẹwà ló pọ̀ kí ikú ara rírẹ ló pọ̀ dá àdéhùn tó yẹ làkè tó yẹ ló kọ́ ló bá di tipẹ́tipẹ́ tìrán ikú mú arúgbó ó di láíláí gbọ̀ngbà tiẹ̀ rẹ̀ sinimá ti tún àdéhùn written produced by Dayo Afọláyan directed Kúnlé Afọ́d starring kuli afford wálé akóredé òkunu sáfì lọ́mí jẹ́jẹ́ sọlọ láìbí lọ́ndọ́nà dúpẹ́jáyé sinmi fojú sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun àdéhùn sọ̀tájú ní english ó ti jáde sórí fésìlì nìkan báyìí kan ṣàgbà marketed and distributed by almaroof standard investment movie city army arena shopping complex bọ́lájí oṣòdì lagos sinimá titun àdéhùn òdìyàn mi lógún ọmọ bá rẹ̀ lẹ́kọ̀ọ́rọ́ ìbára kúkú dùpá mi ọ̀kayọ̀ làálà sinimá titun àdéhùn ní kẹ́ra mo fọwọ́ owó ẹ̀sán yàká. ó ti jáde ẹ̀ tètè lọ ara tí yìí o. ta ni ẹ ọdún lónìí mo ṣetán ọgbọ̀n ọdún lónìí mo ṣetán kúrò náà. ṣe lóòótọ́ rọrùn àwọn àgbà tó ní ènìyàn ò sunwọ̀n láàyè ìjọ tabakú òun ládé rẹ̀. ó sì ń foyí ọ̀gá ọmú. láti bo ẹranko ní ẹni àbẹ́yàn. bàbá èèyàn ni mí. gbẹ́nu dẹ́kẹ́ fẹ́ kẹ ìyẹ̀fun mi díẹ̀. wá ṣé ìwọ ò pé èèyàn máa ń yọ ẹsẹ̀ kan kúrò nínú nǹkan kó tó kẹsẹ̀ bọ́ bòbí àwárí lobìnrin wà nǹkan bẹ àwárí ni. yẹ ọmọ ní yín kọ. ìyá ló kó ni pẹ̀lú ọmọ wọn. wọn ní dé bí wọn bá padà wá bí lẹ́yìn òun ògùn yóò kún tán. irú ayé wo ni ọba wa báyìí àwọn agbófinró wọn ti dára wọn síta o wọn ti ń fún mi fílẹ̀ lórí nǹkan tó pa. ẹ̀jẹ̀ lè gí o dáre tí wọ́n bá ń wá ìkà láyé dáre ìkà ni ọ́. bàbá tóbi bá jẹ́ kàkíwálẹ̀ yìí ẹ̀yin gan ni bàbá àkà. ẹ wo ọ̀rọ̀ kan lélẹ́yìn tẹ̀ ń sọ ń gbòòrò ẹnu o ah, ah, àbí sábà bẹ́yìn kan tó kó wa kúrò lọ́dọ̀ ọ̀nà níbi jẹ́jẹ́ wa la jókòó ẹ jẹ́ ń wí fún yín èmi ò roko bẹ́ẹ̀ ni wọn ò sì kiri ọjà ìwé oní ẹlẹ́dàá tèmi yàn. Ah! ni. máàkì ojú ẹ̀ ní ìsìn léjèrè ah, lórí kíni. ẹ wo ẹ̀yin wọn è lárùn rántí a olúwa mi ò ní kárùn o. ọlọ́run tiẹ̀ ní jẹ́. ìran bàbá mi ò kárùn rí. ṣé ẹ rí bàbá tó bí mi lọ́mọ ìyàwó seventy nine ló fẹ́. bẹ́ẹ̀ ni orí ọgọ́rùn-ún bàbá mi lọ ikú lọ pa seventy nine ló fẹ́ títí tí bàbá mi sì fi kú bàbá náwó ni. It is about to happen. The time is now. But patience is a virtue. A yorùbá ló ní àṣírí tètè kan wọn ìkọjá lé o arìnbẹ̀rẹ̀ kò lè sọnù sọ́nà sùúrù lérè. Ibosun, produced by Messi Eboseli and directed by Adebayo Tijani Muiwa Ademola. Starring Wale Akorede, Messi Ebosele, Muiwa Ademola, Afonja Olaniyi, Iyabo Ogunsola, Lola Alao, Adekola Tijani, and a host of others. Ibosun ẹ̀yin o ẹ má jẹ́ àsáré kọjá kádàrá kí kádàrá bá a lè pàdé gbogbo wa o. ibùsùn marketed and distributed by epsilon movie productions limited block e three up suite ten arena market bolade bus stop oshodi lagos telephone zero eight zero three three zero three one six six zero ibùsùn grab your copy today. ẹlẹ́nu tọ̀ọ̀kù bíi ní ìbọn olórí pẹlẹngó bíi sí ti kẹ̀kẹ́ ẹlẹ́nu jẹmọ́lẹ̀. bí bàtà sí èrè. bẹnu papò. bí àmúkú ọsàn. ṣẹ́gun ọmọ yẹn a máa kọ́kọ́ lọ pa straight. Ah! Ah! yàhálà yàhálà. àfọwọ́fà yẹn. Ah! túnjí náà túnjí ẹgbẹ́ mi pé bẹ́ẹ̀ gbọ́ ẹ ti jẹ́tọ̀ ẹ ti jẹ́ last batch ayẹyẹ ti jẹ́tọ̀ finally. ìwọ ló bà ayọ̀ mi jẹ́ ọmọ yẹn a máa ní láti invite Dr. Pakistan ó máa wá láti China tàbí ká fly yẹn lọ sí China. kọ́mọkùnrin wà bí mo ṣe wà yìí kó má ní kókó iṣẹ́ kan tí ó ń ṣe lọ́wọ́ àrùn ńlá ni o. ẹ kọra jébì báyìí ẹ madam ẹ jọ ẹ get mi ní Coca-Cola kẹ Fanta kẹ fi si kẹ fún mi ní Sprite kẹ dẹ make sure pé ẹ fi juice si tó ti bẹ́ẹ̀ ń sìn nígbà bá mi fi juice si kẹ á make pé ẹ fi bóyá bitter lemon ẹ pa gbogbo ẹ̀ pọ̀ kí n fi rẹ̀ ń jẹ kí n fi ṣọ̀rọ̀ àjìyà èwo inú ẹ̀ gan-an ló fẹ́ ní pàtó. ok tó bá dà ní pé ẹ fẹ́ pọ̀ jù lójú yín ẹ jọ ẹ fún mi ní owó kí kúkú máa lọ kí n lọ rà náà at least ẹ bá fún mi ní fifty thousand àmọ́ kì í. mo ní ta lè béèrè mú dé lóru. fólè ni mo béèrè wọn. fólè fólè abẹ́kúta àbí tí kò lù. fọlákẹ́mi. kálá wọn. ṣé o oní tèmi o. ọmọ mi ni tó ṣọ àjọ wà ń tá máàkì àdórí gbá oṣù ọ̀gán nẹnu dákú. àwọn ayé <laughs> olórí kúkú ah, ah, wọ́n ṣe pè fún ẹ̀ má wọ́n ah, ṣe bọ́tà ọdún yẹn má mi. láti ọ̀dọ̀ Dr. Túnjí. ẹ Dr. Túnjí. àbí wọ́n ní dàpọ̀ tí mò ń pè lórí fóònù tó gbàgbé ẹ kò ní dáa fún ẹ orí ẹ burú ṣá kí ni gbogbo orí burúkú iná sórí kò sí ẹ̀dá tó wá sí ilé ayé tí ò yan rí àmọ́ ìwọ ibi ló yàn.